الحمد لله الحمد لله الذي امر بالحلال ونهى عن الحرام واشهد ان لا اله الا الله وحده لا شريك له الواحد الصمد واشهد ان نبينا محمدا عبده ورسوله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 òun náà lòun ná òun náà lòun lò ṣùgbọ́n nígbà tí èèyàn bá ṣe sùúrù láti pé kí ọwọ́ wọn máa tẹ ìtọ́jẹ́tọ̀ ilé tó wọn bá ṣe ní halal tó bá ṣẹlẹ̀ yìí pé dídé halal yẹn kò máa bọ́ sásìkò gẹ́gẹ́ bí èèyàn ti ṣe ń fẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹni tó nínú àwọn wọ́n máa wá gba gbogbo ọ̀nà eléyìí tó ṣe kó takùtọ̀ lọ́n ó sì lòdì sí lánàá nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àkúsílẹ̀sẹ̀ máa gbọ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ ti máa sọ yìí pé ẹ̀ ń pé káwọn máa wá halal ẹ̀ ń pé halal ní káwọn máa wá nígbà tó ṣe pé haramu gan ọ̀rọ̀ àwọn sá àwọn ò ẹ̀ mà ọ̀wọ̀ gan ni halal ni ambosibosi pé làwọn máa wá ká wàlà hawla wàlà quwwata illa billah àti màá gbé nínú òfin ọlọ́run owó tó dáa tọ́tọ́ oní ọ̀nà náà bá ṣe lẹ́tọ̀ fún wa ká máa wá owó tó ṣe pé àwọn la ṣiṣẹ́ fún àwọn la jìyà fún ló fi tẹ̀ wá lọ́wọ́ irú rẹ̀ lọ́lọ́run bá ní ká máa wá ṣùgbọ́n owó tí ọ̀dà owó haram owó tá a rí tí ò wúlò taari gbọ́nà tí ò da èèwọ̀ nírú owó bẹ́ẹ̀ jẹ́ fún mùsùlùmí o ọlọ́wọ́ bá ní yá ayyuhal ladhina amanu la ta'kulu amwalakum baynakum bil batili illa an takuna tijaratan an taradin minkum akpẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ̀mẹ́sẹ̀jẹ́ ni tí o máa jẹ́ wọ ara yín láàrin ara yín níjẹ́ ìbàjẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé káràkátà ni máa ń ṣẹlẹ̀ láàrin ìwọ rà lọ́dọ̀ rẹ̀ òun sì tà fún ọ ọlọ́wọ́n bá ní kò sí tó burú níbẹ̀ lópin ìgbà tó bá ṣe pé yọnu sáti ta òun náà sì yọnu sáti rà ó tiẹ̀ wá nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam oni la yaxillu maalu mri'in muslimin illa biqibatin min nafsihi kọtọ kéèyàn jẹ́wọ́ mùsùlùmí láì jẹ́ ike inú ẹni tó lówó yẹn ó dùn sówó tó fẹ́ jẹ èyí tó túmọ̀ sí pé gbogbo owó tá a jẹ níjẹ àbòsí tá a jẹ níjẹ màdàrú tá a jẹ níjẹ haram wàhálà lásán ilẹ̀ yẹn fi wá fórí ara rẹ o ó tún wá nínú hadithi mi látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam eléyìí tá anabi sọ ní ọjọ́ ọdún léyà ní mina lẹ́yìn ìgbà tó kúrò láràfà tó wá sí mina ní ájì ìdágbére níwájú ogunlọ́gọ̀ ẹni tó wá sí hajj anabi sọ fún wa yìí pé inna dima'akum wa amwalakum wa a'radakum alaykum haram ka hurmati yawmikum hada fi shahrikum hada fi baladikum hada. hadithi ó hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n dájúdájú owó oníkálukú nínú yín o ẹ̀jẹ̀ kálukú dúkìá oníkálukú iyì kálukú nínú yín ìwà ló jẹ́ kí mùsùlùmí kọ́tà ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ ìwà ló jẹ́ kí mùsùlùmí kọjẹwo mùsùlùmí níjẹ̀bàjẹ́ ìwọ ló jẹ́ kí mùsùlùmí kọtàbùkù mùsùlùmí kọdá yìí rẹ nù ànábìlẹ wà ní o èèwọ̀ ní gbogbo àwọn kan wọ̀nyí jẹ́ ka hurmati yawmikum hadha gẹ́gẹ́ bí ọjọ́ òní ti ṣe jẹ́ ìwọ̀ fi baladikum fi shahrikum hadha lóṣù tá a wà nínú rẹ̀ yìí tó náà jẹ́ oṣù àbọ̀wọ̀ fi baladikum hadha ní ìlú yín tó náà jẹ́ ìlú ọlọ́wọ̀ eléyìí túmọ̀ sí pé títa ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ kọ̀tọ́ jíjẹ́ wọn mùsùlùmí kọ̀tọ́ o bákan náà bíbáyé mùsùlùmí jẹ́ kò sí nínú tọ́tọ́ o ìjàtẹ́lẹ̀ ìbáyé wa ó yẹ ká lọ́ọ́ mà wípé ojú pọ̀nà táwọn èèyàn ń gbà jẹ́wọ́ ọmọlàkejì wọn níjẹ́ àbòsí níjẹ́ ìbàjẹ́ àwọn ojú ọ̀nà yìí pọ̀ jọjọ wọ́n sì pẹ́ka lọ sóríṣiríṣi ọ̀nà nínú àwọn ọ̀nà tí wọ́n fi ń jẹ́wọ́ ara wọn nídìí àbòsí òun náà ni àríbà owó èlé jíjẹ ọlọ́run bá ṣe kájẹ owó èlé ó ṣe léèwọ̀ gẹ́gẹ́ bó ti ṣe sọ pé alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas àwọn ẹni tó ń jẹ owó èlé ìdìde wọn kúrò nínú sàárè wọn tó bá di lọ́la al-qiyamah ńṣe ni ó dàbí ìdìde ẹni tí àlìjánu fọwọ́ bà ẹni tí ṣètánì fọwọ́ bà ti ń sínwín bẹ́ẹ̀ ni ìdìde wọn jọ tó bá di jọ́ gbẹ̀ndà lùkìyàm nítorí pé rìbá tí wọ́n jẹ yóò máa dẹ́rù panu wọn kò wá ní jẹ́ kó wọn lè rìn kírìn wọn jágara gbogbo èèyàn sì máa sáré lọ síbi tí ìṣòro ti wáyé gbogbo ìgbà táwọn náà bá dìde pé káwọn náà ti ẹ̀ta bí ọbẹ̀ káwọn ṣe bí ọkùnrin rìbá tí wọ́n jẹ ti ń dẹ́rù pakùn wọn yóò máa ṣe sábàbí ṣùṣubú wọn ní gbogbo ìgbà èèwọ̀ ni rìbá jẹ́ ká jẹ àti ká fúnni àti ká ṣe alákọ̀wé rẹ̀ àti ká jẹ́ ẹni tó ṣe pé yóò jẹ́ lẹ́rìí lágbà àti àgbà nínú hadith eléyìí tí imaamu bukhari tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam oni laana allahu akila riba wa mukila wa shahidai wa katiba ọlọ́run bá laana ẹni tí ń jẹ riba àtẹni tó fún yẹn jẹ àtàwọn ẹlẹ́rìí méjì tó jẹ́rìí sí àti alákọ̀wé tó kọ lẹ̀ nínú ìgbà wa anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó sọ pé ọlọ́run bá laana àwọn márààrún yìí oni hum sawa gbogbo wọn dọ́gba o ẹ̀ṣẹ̀ ẹnìkan nínú wọn kò títẹ ní kejì lọ ọ̀daràn lè kí ní kejì kẹta kẹrin karùnún wa ẹnìkan wá ń ṣiṣẹ́ ní business center transaction rìbá kan wá ṣẹlẹ̀ ọ̀dọ̀ tiẹ̀ ni wọ́n á múwèé wá pé bá wa tẹ̀ ẹ́ pé mo yá lágbájá lówó báyìí lórí pé iye báyìí ni ó sì fi san tó ń tẹ̀lé ẹlẹ́rìí báyìí àtẹlẹ́rìí báyìí ló sì wà ń bẹ̀ níjọ́ náà wọ́n á ní kí wọ́n kí wọ́n bá wọn tẹ̀ ẹ́ lórí àádọ́ta náírà fọ́gọ́rùn náírà fọ́gọ́rùn méjì náírà tó gbà ǹjọ́ wa tọkọ ọmọ bá wọn tẹ irúwé bẹ́ẹ̀ rí kọ́tọ́ o torí pé ẹni tó bá bá wọn tẹ la'anahullah ọlọ́wọ́ bá làánà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó sì ní làánà tó ṣe kò yàtọ̀ sí tẹni tó jẹ rìbá kò yàtọ̀ sí tẹni tó san kò sì yàtọ̀ sí tàwọn ẹlẹ́rìí méjèèjì hum sawa gbogbo wọn dọ́gba torí ẹ nínú ètò burú nínú rìbá táwọn èèyàn ń jẹ òun náà ni yíyí tí wọ́n máa yí gbèsè padà tí wọ́n máa yí padà mọ́ aláìní tí wọ́n máa yí padà mọ́ wọn lọ́wọ́ ìgbà tí wọ́n jẹ́ èèyàn lẹ́gbẹ̀rún àpò lásìkò àti sanwó tó tó rí san wọ́n sọ fún ọ pé ẹgbẹ̀rún àpò tá a pé yóò lé ẹgbẹ̀rún mẹ́wàá nígbà tó bá san yẹn àsìkò tó rówó san ní ìsìn tásìkò sì ti tó a jẹ́ pé màá tún lọ lára lórí pé kọ́mọ̀ mọ̀lẹ́gbẹ̀rún ní ẹgbẹ̀rún mẹ́wàá má tí ó lé lórí ẹgbẹ̀rún àpòtọ́ ya a jẹ́ pé kó lé àdọ́ta àpò nígbà tó bá sanwó padà ogójì àpò tún kún nítorí pé ò ní rówó san nígbà tásìkò pé eléyìí ń bẹ nínú ètò burú gbogbo ló burú ṣùgbọ́n eléyìí ń bẹ nínú àwọn ètò òun náà lówó tí báńkì máa yáyàn lóde òní tó ṣe pé wọ́n á yáyàn níye kan wọ́n á sì ṣírò pọ̀ san yẹn pàṣẹ́ntéèjì báyìí lórí owó tó yá nígbà tí ọba tí wọ́n á rówó san láàrin ọdún méjì mẹ́ta tí wọ́n bù fún ọ kó fi sanwó tí ó fi lé twelve percent tó ọba rí san wọ́n á tó sọ pé àwọn lọ lára fọdún méjì mẹ́ta sí i kiri báyẹn kó kúkú kan jẹ́ twenty five percent gbogbo eléyìí náà lẹ́yìn náà mà kó ń lónìí ọ̀nbẹ nínú rìbá ó sì ń bẹ nínú jíjẹ owó àwọn èèyàn ní jíjẹ tí wọn náà ti wọn báńkì nítorí wọn nítorí àti jẹ owó àwọn èèyàn níjẹ ni nínú rìbá òun náà tún ni owó tí báńkì máa fi lé owó fún yàn nígbà tí yàn bá ṣe savings account báńkì ọmọ wa lówó yìí àwọn máa lò àwọn náà máa fún ọ láǹfààní àǹfààní tó láwọn fún ọ lórí ẹ̀ tẹ́ ń pè ní interest yẹn òun náà ní jẹ́ rìbá haramu ni savings account tó sí tó láwọn máa fún ọ nídà kan nídà mẹ́wàá àbí ìdá mẹ́ẹ̀ẹ́dógún nínú owó tó kó pamọ́ sọ́dọ̀ àwọn irú owó tí wọ́n máa lé lórí owó rẹ̀ o nígbà tásìkò tí wọn dá fún bá pé haramu ma ni o kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run eléyìí jẹ́ bó ṣe jẹ́ tí ẹ bá wá sí current account ní báńkì amọ̀pẹ́lẹ́ yẹn wọn ò ní fowó lé àwọn ní ọmọ nínú owó lè pé nínú gbogbo ẹgbẹ̀rún kan náírà tó bá kó pamọ́ sọ́dọ̀ àwọn àwọn ọmọ yọ náírà méjì nínú gbogbo kan náírà. àwọn ọmọ yọ náírà méjì méjì kò sí ní tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ́run lópin ìgbà tó bá ti wọn náà fara yọ owó yẹn nínú owó rẹ lópin ìgbà tó bá ta pé tá a kó pamọ́ sí báńkì yẹn ojúlówó rẹ náà ni wọ́n dá fún wa nígbà tá gbowó wa ṣùgbọ́n tó bá ṣe kékeré sówó wa gángan òun náà ni fún wa iye ni wọ́n kàn padà fún wa. pẹ̀lú ẹ̀tọ́ wo wọ́n fi lẹ́tọ̀ọ́ láti yáwó lọ́dọ̀ wa wọ́n tún gbèlè lórí ẹ̀ wọ́n yáwó nìyẹn torí ẹ̀ gbogbo current account báńkì yáwó lọ́dọ̀ rẹ ni báńkì sì tún gbowó lọ́wọ́ rẹ lórí ẹ̀ eléyìí jẹ́bi tí current account náà ti burú nínú jíjẹ owó àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ òun náà ni gbogbo transactions ti ń ṣẹlẹ̀ ní àwọn insurance company insurance company tó ṣe pé àwọn èèyàn ti ń ìṣọ́ dúkìá wọn àbí ẹ̀mí wọn àbí àwọn nǹkan ní wọn gbogbo ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé owó tí wọ́n ń gbà láwọn kọ́mpìnì ìṣọ́ránsì yẹn haramu ni lábẹ́ òfin ọlọ́run nítorí pé àwọn insurance company tó gbalé tó gboko yẹn ọ̀nà kan láti fi jẹ́wọ́ àwọn èèyàn níjẹ́ àbòsí náà wá dúró owó tí wọ́n ń ẹ wò ó bí wọ́n ti ṣe jẹ ìtọ́pọ̀jù nínú ẹ̀ èèyàn mélòó gan nínú ẹni tó dáwó iná ló nínú àwọn ẹni tó dáwó wọ kò kúkú pé dúkìá àwọn kó gbogbo wọn wọn jẹ pẹ̀lú wo ni fi jẹ eléyìí ọ̀nbẹ nínú jíjẹ àwọn èèyàn tẹ́ẹ̀mà tí wọ́n á ronú pé dá insurance company sílẹ̀ àbí báńkì ẹ̀yà tètè jáwọ́ ń bẹ̀ o èèyàn ti bẹ lálàáfíà kó tó máa fọwọ́ ara rẹ̀ kó tó máa fọwọ́ ara rẹ̀ fa gbòòrò nígbà tó bá sì fa gbòòrò tí gbòòrò bá fa gbó ògbón tó bá já sí ìwọ lọ nínú ọ̀nà táwọn èèyàn ti ń jẹ́wọ́ ara wọn níjà àbòsí lóde òwe yìí òun náà ní tẹ́tẹ́ títa tẹ́tẹ́ títa eléyìí tí ọlọ́wọ́n bá wa tó ṣe léèwọ̀ tẹ́tẹ́ títa eléyìí tó lọ́wọ́ bá ní bẹ nínú sí àṣetán tẹ́tẹ́ títa eléyìí tó lọ́wọ́ bá pè ní dọ̀tí tó sì ní ká jìnnà sí tá a bá fẹ́ sórí rẹ̀ ọlọ́ni yá ayyuhal ladina amanu innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun innama yuridu shaitan an yuqi'a baynakum al-'adawata wal baghdha'a fil khamri wal maisir. ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أبا وفينا عن المعايا gẹ́gẹ́ ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí wa ká jìnnà sọtí mímu ká gbogbo ń tó ní í ṣe pọ̀ lọ́tí ká ọ gbọ́dọ̀ fi ilé rẹ ọ gbọ́dọ̀ fi ilé rẹ fọ́ lọ́tí ó sì gbọ́dọ̀ gbowó ọlọ́ni ọtí mímu ẹ̀wọ̀ ni àti gbogbo àǹfààní tó wà ń bẹ̀ kọ́ láǹfààní kan gbogbo ẹ̀wọ̀ ni wal maisir bẹ́ẹ̀ náà ni tẹ́tẹ́ ẹ̀wọ̀ ni ẹ̀wọ̀ ni tẹ́tẹ́ títa ọ̀ràn yẹn ló sì jẹ́ pé kò jìnnà sí i tẹ́tẹ́ tẹ́ǹta tẹ́ǹpé ń bá bá jẹ̀bù ẹ̀wọ̀ ni gbogbo púùlù tẹ́ǹta ẹ̀wọ̀ ni gbogbo tẹ́tẹ́ lóríṣiríṣi àti tọ́wọ́nú bọ́ọ̀lù ẹ̀wọ̀ ni ipa àwọn jọ kọ́ ni àwọn jọ bẹ́ẹ̀tì èèwọ̀ gbogbo ẹ̀ haram ni nínú òfin ọlọ́run ọlọ́run ọba ṣe léèwọ̀ bákan náà èrè gbígbẹ́ èrè títà owó èrè haram ni bákan náà ọ̀pẹ̀lẹ̀ àbí gbogbo nǹkan míì tẹ́ ń lò láti sọ pé ẹsẹ̀ máa ń tọ́pa mọ́ ṣíṣe àwọn nǹkan ta àbí fífi wọn ṣiṣẹ́ fífi wọn ṣiṣẹ́ jẹun gbogbo ìwọ ni o ọlọ́run ní rẹ́jọ́sọ̀ min amli shaitan ìdọ̀tí ni gbogbo àwọn kan wọ̀nyí wọ́n sì ń bẹ́nu sí àṣepọ́n fajtanibuhu la'allakum tuflihun ẹ jìnnà sí kẹ́lẹ́ bá a sórí rẹ o àti pé nǹkan kọ́kọ́ la Ṣẹ̀tánì fẹ́ dálẹ̀ láàrin yín látàrí ọtí mímu tẹ́tẹ́ títa èrè gbígbẹ́ ọ̀pẹ̀lẹ̀ ṣíṣe àyàfi ó fẹ́ dá ọ̀tẹ̀lẹ̀ láàrin yín ni ìbínú ẹni ìbínú ara ẹni ó dálẹ̀ láàrin yín látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa ó sì fẹ́ lẹ́yìn jìnnà sí ìrántí Ọlọ́run ọfẹ mú ikọ pàkọ sí sọlẹt ọlọ́run iṣẹ́ wa pati wi abẹ́ẹ̀ ní pati nígbà táwọn sàhábà táwọn gbọ́ eléyìí wọ́n ní ntahayina ntahayina àti pati àti pati ìwọ ọlọ́run ọba wa àti pati torí di eléyìí haram òun náà ní tẹ́tẹ́ títa lọpọlọpọ àwọn ààyè lónìí. a rí i pé àwọn ilé ńláńlá àwọn ilé ìwo tuntun wò ni wọ́n gbé kalẹ̀ rẹ́gẹ́dẹ́ tó ṣe pé wọn ò ní sẹ́ méjì tí wọ́n ń ṣe ń bẹ̀ ju tẹ́tẹ́ lọ kọ́dà láwọn ìlú kan wọ́n tún gbé àwọn ilé ńláńlẹ̀ wọ́n á kọ́ síwájú rẹ̀ wípé ilé tí wọ́n ti máa bẹ́ẹ̀tì wípé tíìmù oní òun wìn tíìmù oní wọ́n sì wìn subhanallah àwọn aláìní ká ṣe tí wọ́n sọ ìbàjẹ́ di sẹ́ẹ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀ láwọn ìlú ńláńlá àwọn èèyàn wa gbé mọ́tò wọn tí wọ́n ní tí wọ́n ò ní méjì rẹ̀ wọ́n gbé lẹ̀ wọ́n lọ fi bẹ́ẹ̀tì pé àwọn kan ní ó win ni àwọn kan ò ní win ni aláìlérò bọ́ọ̀lù wa jẹ́sẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun náà ni wọ́n máa sùúrù bo wàhálà ńlá láwọn ìlú ńláńlá láàárọ̀ kùtùkùtù ẹ̀ sì sùúrù bo wàhálà ẹ̀ sì yóò kọ́ wọ́n jáde nídìí iṣẹ́ tí wọ́n wá ni. Wa kálukú fẹ́ wá wò pé sókò tó náà wà ń bẹ àbí òsì ń bẹ bẹ́ẹ̀ bá ṣe wádìí wọ́n bá máa sọ fún yín pé wọ́n ń wo èsì tẹ́tẹ́ tí wọ́n ta ni wọ́n ń wo èsì púùlù tí wọ́n ta ni sókò àwọn jáde àbí ọ̀jáde wàlà hàwùlà wàlà quwwata illa billah àwọn ṣọ́ọ̀bù kótópókótópó tí wọ́n gbé kalẹ̀ láwọn àdúgbò gbogbo tí wọ́n ti ń ta tẹ́tẹ́ sẹ́mi pé àwọn ṣọ́ọ̀bù orí ibú nìyẹn àwọn ṣọ́ọ̀bù òfò nìyẹn àwọn tiẹ̀ tí máa débẹ̀ kọ́pọ̀lọpọ̀ ti kó tó jí débi iṣẹ́ rẹ̀ ìwọ lọ́lọ́wọ́n bá ṣe tẹ́tẹ́ o tọ́ ọ bá ń ọ̀daràn tọ́ ọ bá ṣe jẹ́wọ́ ń bẹ̀ ó bá ń ọ̀ràn tó dá o náà ní gbà yẹn haram ni ọ bá tún jẹ́wọ́ ń bẹ̀ gbogbo owó tó kó rẹ kó máa fi jẹun gbogbo owó tó ẹ̀yin sì ti mọ̀ pé ńgbà tó bá fowó ta tẹ́tẹ́ tán tí ò sówó lápò rẹ̀ má òjijì ni ọkàn sẹ́rí síbi à ń mu sìgá à ń mu gbó gbogbo etí bàbá rẹ̀ ò mu lòun ọ̀ máa mu pé kí ló dé tẹ́ fi bára yín nídìí ká mu sẹ́pẹ̀ ọtí ká ti jẹ́ etí rí tó mu gbó ló fẹ́ fi pàrọ̀nù rẹ̀ nì àti pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sóun lẹ́jọ́ mẹ́ta ó ga púpọ̀ tó wọ́n bá máa mú mú kó mu ìrònú yẹn lè pa òun ẹ̀ rálá lọ́wọ́ òpònú lásán wèrè ó kó gbogbo owó tó yẹ kó fi jẹun ọlọ́ọ̀ fi sórí ibú tẹ̀sán mọ̀kánì tó ń ta púùlù lọ́dọ̀ tiẹ̀ wọ́n máa jí dán lójoojúmọ́ ni torí di eléyìí tí ọba sírù táwọn òponú yun kó lọ́jà púùlù ó ṣe jẹ́ kí wọ́n ti ti ti pẹ́ àwọn ní òjò wọn ò tì torí di eléyìí èèwọ̀ ni ọlọ́ọ̀sẹ̀ lè wọ̀ ẹni tí yà ń jẹ́ tuntun lọ́ọ́ ta tẹ́tẹ́ ìyá ṣẹ̀ṣẹ̀ kọ́ lẹ́tà sí ni o òjò ọ̀rọ̀ àárọ̀ torí di ẹja sọ́ra fún tí ọ̀dà o wọ́n ní kó kó kó kan ọ̀jẹ̀ mẹ́ta wọn náà ti mọ̀ pé tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ni nínú èèyàn gbẹ̀rún ẹnìkan ní ọ̀jẹ̀ owó tó bá kójọ lọ́dọ̀ èèyàn gbẹ̀rún ni wọ́n ti yọ tèèyàn àádọ́ta fún èèyàn wọn ni try your luck next time your luck may shine kò ní bó bá sì láyé ń bí báyìí ìyá tó fi jẹ lọ́ọ́ ra wọlé ó tún torí délé ọ̀dọ̀ wọn wá ká jìnnà sí gbogbo ntí ọ̀dà tẹ́tẹ́ ti á jẹ ìwọ ọmọlúwàbí tẹ́tẹ́ ti jẹ ìwọ tó nílà káì ọmọ pé sí ọwọ́ ara ẹni iṣẹ́ tá a bá fọwọ́ ṣe ní ìtàn yà jẹ àmọ́ tẹ́tẹ́ ọkàn lọ sunwó náà nì ọlọ́dà owó nù ni torí délé yìí báyìí tọ́ba fi jẹun sínú ọjọ́ ọ̀ràn tọ́ba fi jẹun sínú ọjọ́ ọ̀ràn ìwọ náà ló ṣe pé ṣọ́ọ̀bù tẹ́tẹ́ ló gbé kalẹ̀ tó o bá wò dáadáa tójú rẹ ọba ti fọ́ wàá rí pé ṣọ́ọ̀bù rẹ ọ̀yàtọ̀ sáwọn ẹni tí ń fi káàdì títà tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe ṣọ́ọ̀bù yìí fẹ́ jọra wọn kọ́lọ̀ lọ́kàn yàtọ̀ síra wọn tètè pa ọ̀dà ṣọ́ọ̀bù rẹ kọ́ padà kọ́ máa ta káàdì kọ́ máa ta káàdì ìpèyàn káàdì ansẹ́t bọ́ọ̀ máa ń tẹ̀lé yín ó pẹ́ ọ gbogbo ètò ìṣòwò làánà ni o kò sẹ́nìkan tí ò ní rọ́wọ́ mú nínú tẹ́tẹ́ rẹ tí ò ní ṣépè fún ọ gbogbo ẹni tí ó jẹ tí ó bá kú mẹ́kọ̀ọ́ lórí ibú yìí tọ wọ́n sì sọ kórí ibú mọ́ kan yọ sọ bàbá sì sọ lórí rẹ̀ aburú ní òbí ọdọ wọn wá ká jìnnà sí ń tẹ́tẹ́ lọ ń gbọ́ yẹn tẹ́tẹ́ haramu mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nínú ọ̀nà táwọn èèyàn ń wọ ara wọn lọ́nà àbòsí ló ẹja lọ rí ẹja lọ tọmọlé àbí wá ẹsọ wọn kú dúró sí wọn ọ̀ọ́ ìwọ ọmọ ẹgbẹ́ rẹ olùkọ́ ni ọ̀rọ̀ kan yẹn máa kó nǹkan lẹ̀ ni sọ̀kàrù pàwọn kan wà ń bí lásán ni gbogbo owó tẹ̀ ń gbà yẹn haram ni owó àbẹ̀tẹ́lẹ̀ owó bọ̀nù haram ni ọlọ́wọ́n bá wá sí ilé wọ̀ ọlọ́wọ́n sì pè ní soft haram ẹni tí máa ń jẹ́ lóye haram ló ń jẹ́ o ẹni tí máa ń jẹ́ o haram tí wọ́n ń bọ ọdún tí fi ń jẹun ìwà ń yọkù ìwà ń yọkù ó ṣe bí kùnrin ló ń yọ ni kọ̀wọ́ pé kún ọ̀ràn ló ń yọ ó fi ń ra jẹ wálé fún yàwó ó fi ń ra jẹ wálé fún ọmọ ọlọ́run máa fi títí yòrò rẹ̀ lára wọn láyé kó tó di lọ́la kéyàmù owó àbẹ̀tẹ́lẹ̀ oná lówó tá a fún yàn nítorí àtìlébà àrí nǹkan kan gbà owó tó ṣe é pé iṣẹ́ tó ṣe é pé lórí rẹ̀ náà ní gbowó oṣù lé lórí kí la tó wá sí lówó mi sí tó bá mọ̀ pé sẹ́tò ń ṣe òpin ọ pàtì kan lọ wá sẹ́mi sí ìsìláàmù ọgbà káwọn gbowó àbẹ̀tẹ́lẹ̀ haramu ní ìwà ni gbogbo ẹni tí wọ́n sì ń gba ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma ọlànàbíyà Muhammad sallallahu alayhi wa sallam onílànà allahu rashi wal ọlọ́run làánà ẹni tó fún yàn lówó bọ̀nu ọlọ́run sì làánà ẹni tó wọ́n fún tọ́jẹ́ àwọn méjèèjì lọ́lọ́run làánà ẹ wá wò ó pé ta lọ́wọ́ afẹ́ bọ́ nínú eléyìí pàápàá lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí tí wọ́n bá fún ọ ìwọ náà fún yàn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ fáìlì rẹ̀ ó pòórá wọn wà wọn ò ní rí ma tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ntọ́jẹ́tọ̀ rẹ̀ ó lè bọ́ ọmọ ọlọ́ ìdájọ́ rẹ̀ lọ́gbọ́n yìí alimamu Tirmidhi ló gbé àdìsí jáde àti Abu Tirmidhi sì sọ pé hadithun hasanun sahih hadithi tó fẹsẹ̀ rí lẹ́ni alọ́nà ńlá ni ẹni tó fún yàn lówó bọ̀nu owó àbẹ̀tẹ́lẹ̀ àtẹnitọ́ jẹ́ ọlọ́run lánà àwọn méjèèjì tọ́ba máa ti ń jẹ́ lánà ọlọ́run lé wọn jìnnà sí kẹrẹ̀. ọwọ́ nínú hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam oní kullu lahmin nabata mina saht fannaru gbogbo ẹran tó bá hù lára wa látàrí owó haram tá a jẹ sínú iná lọ́lọ́run ọba wa ni ó fi gbọn ẹran kú lára wa gbogbo ẹran tó bá lékún lára wa bóyá ọ̀dàgbà sí ni látàrí oúnjẹ tó jẹ látàrí owó haram iná lọ́lọ́run fi yọ̀rọ̀ dídàgbà kú lára rẹ̀ ọlọ́nkọ́ ṣàánú wa. ó nínú hadithi Jabir ibn Abdillah radiyallahu anhuma. أن النبي صلى الله عليه وآله وسلم قال يا كعب بن عجرة إنه لا يدخل الجنة لحم نبت من سحت رواه ابن حبان في صحيحه النبي صلى الله عليه وسلم وني كعب أما عجرة dájúdájú lọ́mọ ike gbogbo ẹran tọ́tara owó haramu tá a jẹ sínú wù ẹran ò ní rálìjánná wọ̀ ẹran yẹn kò ní rálìjánná wọ̀ ẹni pọ́ lọ́wọ́ bó ti fi iná jó dànù gan bó ti ẹ̀ lẹ́tọ̀ọ́ sálìjánná ó ti kọ́kọ́ ṣe náná tó ti gbà nínú àwọn owó tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ lórí wa òun náà ni al-ghishu mu'amalat ìjàmbá ṣíṣe. nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn èèyàn bóyá káràkátà ni o bóyá ṣe kọ́ngílá ni o bóyá gbé nǹkan háyà ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo jàǹbá tá a bá ṣe nínú àwọn nǹkan wọ̀nyí ó jàǹbá nínú gbogbo eléyìí ń bẹ nínú jíjẹwọ́ àwọn èèyàn lọ́nà tí ọ̀tọ̀ ó jàǹbá nínú ṣe kọ́ngílá tó gbà ó sì jàǹbá nínú supply tó gbà. ọjàmbá nínú tó gbé háyà gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ owó tó bá tara rẹ̀ rí ńkọ́ haram ni o ìwọ ti mọ̀ pé tó fẹ́ tà fún ẹni tó fẹ́ tà fún kọ́ dáa ó sì ṣàlàyé fún un òtún sẹ́wà láìtẹ̀ láìpọ́ dáa ó sì mọ̀ yín pé kò ní pẹ́ kò ní jìnnà tásìrí òótọ́ rẹ̀ àbírọ̀ rẹ̀ ó fi tú ọlọ́dà ó padà rẹ̀ gbé ọlọ́nlá àná rẹ̀ o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti hùwà jàmbá bákan náà ìwọ náà owó tó kó wá tó fẹ́ fi ra nǹkan owó tí ọ̀dá ni àdàmàdì owó ni ó sì parọ́ pé owó tó dá ni àwọn gbà lọ́dọ̀ rẹ ọlọ àwọn náà na sẹ́lùmí àṣírí tú ó ti ṣe jàmbá nìyẹn o ẹnikẹ́ni tó bá ṣe jàmbá kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ mọ́tò ẹ̀ sí háyà nígbà tí ẹ̀yin máa gbé mọ́tò tẹ̀ háyà yìí báyìí kò sépo nínú ẹ̀ ẹ̀ sì sọ pé full tank ńlẹ̀ gbé fún un so kíní tí máa fi epo hàn bó ṣe pọ̀ sínú mọ́tò ẹ̀ ti yin lọ́rùn dípò pé ó tu àṣírí yín ẹ wá sọ pé no má wo má wo bẹ̀ yẹn lẹ́yìn ò ti ṣiṣẹ́ má ti pẹ́ ẹ sì máa pé kò sépo ń bẹ̀ wọ́n háyà mọ́tò wọn gbé lọ́ọ́ kánù bí mọ́tò ti ṣe dé gàǹbàrí lọ́kọ̀ bá kú. kálukú bá sinmi bàbá yìí sì pé kó ń bẹnu mọ́tò yìí ó kùn bẹ́ẹ̀ ni jàǹbá ní ń bẹnu rẹ̀ jàǹbá ló tà fún yín torí ẹ̀ jàǹbá lẹ tà bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe ikú fi lé àyà ó níwọ̀n nìkan ni mo fi àyà fún aṣọ ti gbowó lọ́dọ̀ èèyàn mẹ́rin kálukú á pàdé ńbẹ ó sì ti rọ kọ́kọ́rọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ fún kálukú kálukú á pàdé ńbẹ ìwọ ló ṣílẹ̀kùn tọ́ náà na kọ́kọ́rọ́ pé ẹdán tọwọ́ yín wò náà ó sì ẹ ti padà ẹ̀yin náà ẹdán tí yín wò òun náà sì ẹ tún ti padà ẹkẹta náà bẹ́ẹ̀ ẹ̀yin náà ti padà ẹkẹrin náà bẹ́ẹ̀ kí ló dé lóbi ṣe bẹ́ẹ̀ onígbà tó wọn wáyé yà á ó má ta fún ó fi àyà fún yàn ẹni bá yá jù náà ni ó tètè rí gbé bó wá dìjà ẹni bá lágbára kọ́ máa gbé bẹ́ẹ̀ gbogbo eléyàn ẹ̀yin náà ti mọ̀ pé jàmbá tó mú yín ta omi fún yàn lóko òróró ẹ lè jàjàbọ́ lọ́wọ́ ìyá ọlọ ìjàmbá tó mú yín máa depo sínú epo pupa tẹ̀ ń da mí sínú epo pupa ló kọ pé epo náà lẹ́ ń rọ́nú epo gbàsírí òtúláyé òtúlá kìyà ìjàmbá eléyìí tó mú yín tó fi jẹ́ kí gbogbo ilé epo kan ò sí tí wọ́n gbà kẹ́ ẹ máa wo lítà wò nígbà tẹ́ ẹ bá lọ rí epo lítà lọ́dọ̀ wọn kẹ́ẹ̀gì tẹ́ gbé lọ five litres àwọn sì bá yín depo five litres sí kò ju four litres lọ wọn á ní ah five litres lélẹ́yìn five náà lẹ́ta fún mi ìdí four là á bà ó ní rárá o fìlà mọ́wò bẹ̀ làwa dé o gbogbo ẹni tí wọ́n bá sì rèpo lọ́dọ̀ wa òun náà fìlà mọ́wò ní kọ́gẹ̀ mọ́wò bẹ̀ lítà táyé john lè tó gbé wa tòde ìsẹ́yìn kèé pé ẹ sọ fọlọ́n tó bá ti jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmù ìjàmbá tẹ̀ ń ṣeun. ẹ rojọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé gbogbo ọ̀sán tẹ́ kó sókè dáa púpọ̀ wọ́n sì wojú wò ṣùgbọ́n àwọn ọ̀dà o wọ́n ti ń jẹra gan pẹ̀lú ẹ kan sísàlẹ̀ ẹ kan sókè tòkè fi rà tábà ní ká máa mú ni wọ́n kàn fi ọ̀rá bo lójú ni wọ́n kàn yí dàbẹ̀ ni wọ́n sì bá yín so kẹ́ tó wò ẹ máa gbé lọ pé ẹ bá délé àṣírí òtù sọ dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ jàǹbá tó múni lọ gàrí pákó táwa dàpọ̀ mọ́ gàrí gidi táwọn fún àwọn èèyàn ní pákó jẹ tí wọ́n ń tẹ̀lé bá sẹ́wọ̀n kí ń bẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù ẹjọ́ ń bẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù a sì ti mà pé gbogbo ètò à ń ṣe yìí o àwọn à ń ṣe é pamọ́ ni o tó bá di lọ́la alùkìyàmà ìṣirò ń bẹ o kò sì síbi téèyàn fẹ́ jájà bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run ọba wa ìjàmbá ọ̀dà o ìjàmbá ìbí máa rí o ìjàmbá máa bà tèèyàn jẹ́ ni o ó wá ní tó bá yẹn ní jàmbá gbogbo ààrẹ yòókù lọ́dà à èwo lọ́wọ́ jàmbá onítọ́ba yẹn ní jàǹbá gbogbo ara yòókù lọ́dà èèyàn abú pátápátá gbáà ni ọ torí jàǹbá náà ló bí gbogbo nǹkan yòókù jàǹbá máa bí ó lè jàǹbá máa bí ká dáràn jàǹbá gan bí rọ torí délé ẹjẹ àjìnà sí o anabi sallallahu alayhi wa sallam oní man ghashana falaysa minna man ghashana falaysa minna. ẹnikẹ́ni tó bá jàǹbá wa o kò lè n'inu nínú wa o bẹ́ẹ̀ lọ́gá wa sọ anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ra ilẹ̀ tí wọ́n lè dáko sí lọ́dọ̀ wọ́n ní su àtẹ̀gẹ́ làwọn fẹ́ máa gbìn bẹ́ẹ̀ ẹ sì fi sáńpù hàn wọ́n wọ́n sì nílẹ̀ táwọn ará náà ni wọ́n wọ̀n gan wọ́n sàmì sí bàbá yìí wọ́n á fò sánlẹ̀ ó kú àwọn ọmọ wá láwọn gbọ́ ẹ wá ní bẹ́ẹ̀ ni bàbá yín ra lẹ̀ níjò lẹ́ẹ̀rọ ayé tá a mú yín lọ́bẹ̀ wọ́n máa ń má àwọn ọmọ lọ sí ilẹ̀ yangi ilẹ̀ tí bàbá yín rà nù o ilẹ̀ tí bàbá yín rà ṣé ilẹ̀ yangi wọn máa dáko sú sí ilẹ̀ yangi wọn máa gbìn ẹ̀gẹ́ sí ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'adhim yawma yaqumu an-nasu li rabbil 'alamin sẹ́yìn ọ̀mọ̀dájú kọ́ náà gbẹ̀yìn dìde ní lọ́jọ́ ńlá. ọjọ́ táwọn èèyàn dìde ṣèṣirò níwájú ọlọ́run ọ̀dọ̀ ẹja bẹ̀rù ọlọ́run ká sọ́ra fún jàǹbá ó kéré ní àbótóbi ọ̀ràn yẹn ló jẹ́ lórí mùsùlùmí kó jìnnà sí jàǹbá torí pé nínú ọ̀nà táwọn èèyàn ń ara wọn níjà àbòsí ni wọn. bákan náà nínú ó náà ní ká gbé àlébù tí ń bẹ lára ọjà kọ́ wá sàfihàn kọ́ da inú jàǹbá lélẹ̀ yẹn o ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu nínú hadith èyí tí Imam Muslim tó gbé jáde ọlọ́dàbí jáde lọ sọ́jà lọ́jọ́ kan wọ́n á rí àwọn kan tó ń ta ọjà wọ́n tó ń jẹ yẹn sínú abọ́ sínú bàsíà sínú báàfù anabi sallallahu alaihi wasallam wa rí tọ́wọ́ àlókè pọ́dà púpọ̀ ọ wá kọ́wọ́ bọnú igbá abáàfù yìí ọwọ́ bá mú mi jáde nǹkan kan rìn máa lọwọ. áá ah, olóúnjẹ ah. wo ló rìn má mi lọ́wọ́ yìí lọ pa òjò tó pa ló rìn ló mú rìn ní nígbà tó ṣe àwọn kan rìn àwọn kan rìn kí ló dé kó ètí rìn náà sókè hàn tí èyí tí òórìn lẹ kó sókè gbàtẹ́ni tí ọ̀rọ̀ bá dé yọ̀ọ̀rọ̀ gbogbo ẹ̀ ló kọ́kọ́ dáa ni torí ẹ̀ man ghashana falaysa minna ẹnikẹ́ni tó bá fi lè jàǹbá wa kò lè jọ́ kan nínú ìjọ wa nínú jàǹbá òun náà ni ma yaf'aluhu al-muqawwilun eŋti àwọn oníkọ́ngilá máa ṣe àwọn oníkọ́ngilá ẹ̀rí pé wọ́n gbaṣẹ́ lórúkọ pé àwọn ṣọ́nà lórúkọ pé àwọn ọba yín kọ́lé lórúkọ wípé àwọn ọba yín kọ́lé ìwòsàn lórúkọ wípé àwọn ọba yín tọ́nà tó bàjẹ́ ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sì máa gba owó wọn lágbà pé ṣùgbọ́n wọn kì í ṣiṣẹ́ wọn láti pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ìjàmbá ni wọ́n ń pe léyìn náà lábẹ́ òfin ọlọ́run ẹnì kan ò sì ní máa ṣe bẹ́ẹ̀ kọjá mùsùlùmí kọ́ láǹfààní àtijọ́ kan nínú ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe lápàtì èyí tí wọ́n ń ṣe débi kan tí wọ́n pàtì kì í ṣe gbogbo ẹ̀ ni wọ́n ti rí gbogbo owó ẹ̀gbà ṣùgbọ́n wọ́n ń ṣe ń ṣe pé ta ni ó ni torí gbogbo ẹni tó yẹ kó taná ọ̀rọ̀ gbogbo wọn làwọn ti fẹ̀gún jẹ dí lẹ́nu gbogbo wọn làwọn ti já tiwọn lé lọ́wọ́ tí wọ́n wà lẹ́nu ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá já tiwọn sí wọn lẹnu ewu lẹ́rù pé lè rí fún ọlọ́njọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ tí òfin ní ra yín mu torí ẹ, ọ̀dọ̀ wọn wa ẹjẹ́ abẹ́rù ọlọ́run ogun sẹ́tọ̀ gbà yí kó ṣe tó o tíì ṣe lọ rí dájú kó o ṣe o kó tó dídá tí ò ní tí ò ní tó ṣe yí pé iṣẹ́ rẹ èyí tó gbélé ayé fi máa san àwọn ẹni tó bá jàǹbá láyé ń bì أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله نينا وانا تاوي ينبا لا gbà láti ولا ara wọn láti jẹ́wọ́ ara wọn níjà ká bẹ̀ ń sẹ́ kó sì parí iṣẹ́ ká kọ̀ láti fún lówó ẹ̀ ẹni tí a bẹ̀ ń sẹ́ ó ṣiṣẹ́ tiẹ̀ láṣẹ pé ó wá kú kẹ́yìn náà sanwó iṣẹ́ rẹ̀ fún lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n nígbà táwọn ti jù lọ àwọn ó sì junú síbi táwọn fẹ́ wọ́n tún fìyà jẹ lórí iṣẹ́ rẹ̀ tó ṣe tí wọ́n sanwó fún nígbà táwọn Ànábì sallallahu alaihi wa sallam tó sì sọ nínú àdìtì tó fẹsẹ̀ rinlẹ̀ oni atul ajira haqqahu qabla an yajuffa araqo ẹ fún ẹni tẹ́ ẹ bẹ̀ níṣẹ́ lówó sẹ́rẹ̀ o ṣáájú kóògùn rẹ̀ ó tó gbẹ ẹni tá a bá bẹ̀ ń sẹ́ àsìkò tó yẹ kó rówó sẹ́rẹ̀ gbà gángan nígbà tó oògùn tí ò tí gbẹ mọ́ lára torí pé tó oògùn bá ti gbẹ mọ́ lára á rí i pé egbe ó ti regbe egbe ó ti regbe kó tó di kó rówó gbà oní ó sì ti sọ àwọn ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wa kó tó di pé léyìí wáyé ìjátẹ́lẹ̀ ìbáyé wa ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa o kájẹ́ ẹni tó ṣe pé kò ní sí ọwọ́ olówó kù sọ́wọ́ iṣẹ́ lẹ́yìn bẹ́ẹ̀ ó sì ti ṣiṣẹ́ èé ti rí tẹ̀ fi fún lẹ́tọ̀ọ́ rẹ̀ tẹ̀ fi fún níwọ̀ rẹ̀ ọwọ́ nínú ẹgbà ọ̀rọ̀ lọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nínú sahihi rẹ̀ ọlá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ó ní thalathatun ana khasmuhum yawma al-qiyamah àwọn èèyàn mẹ́ta kan bẹ́ o tó ṣe pé mi ni màá dojú ìjà kọ wọn tó bá ti jọ gbẹndẹ al-qiyamah èmi pẹ̀lú wọn jọjà wa man kuntu khasmuhu khasamtuh jẹ́ wá yọ gbogbo ẹni tẹ́mi ànábì bá dojú ìjà kọ kọ́ ọ mọ̀ pé màá dá ń jà kadì náà ni èèyàn mẹ́ta kan bẹ́ tánàbí ó dojú ìjà kọ́ ń jọ gbẹndẹ al-qiyamah tí ó sì sọ́nà tí èkíní kejì kẹta wọn lè gbà láti borí anabi wa muhammed sallallahu alayhi wa sallam nínú jàkadì yìí àkọ́kọ́ àwọn tó fi sọ́ra ọ̀nà ni rajulun u'tiya bi thumma ghadar ẹni tó ṣe pé torí tèmi ni wọ́n ṣe fún ni tí wọ́n fún ṣùgbọ́n tó wá jàǹbá ẹni tó fún torí ti ìlànà anabi sallallahu alayhi wa sallam ni wọ́n ṣe fún ọ ni tí wọ́n fún ẹ̀ ọwọ́ ajá ń bẹ ẹni tó fún ọ ní nǹkan yẹn anabi sallallahu alaihi wasallam ní ọbọ ọjà tó bá dijọ gbẹndẹ alùkìyàmù torí pé ó kọ anabi lọ fẹ́ bàjẹ́ bákan náà ìyẹn ni pé wọ́n fún ọ ní nǹkan kan torí pọ́n tẹ̀lé tà anabi sallallahu alaihi wasallam kìí ṣe pé torí tà anabi ni wọ́n ṣe fún ọ kìí ṣe torí Ọlọ́run torí Ọlọ́run ṣe fún ọ àmọ́ wọ́n fún ọ torí pọ́n tẹ̀lé lánàá anabi sallallahu alaihi wasallam bí ẹni tí ọ wà nìsín ọ wà ní wà tẹ̀lé sunnah ìyá ń jẹun òun níṣẹ́ tó ń ṣe kí wọ́n á ní tó rò pa lè ṣe fún ọ ó ní ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ ẹ rọ̀ kadà fún mi láwìn pẹ̀lú ògùn ọlọ́run máa sanwó rẹ̀ padà fún yín àwọn sì fi rìsíptì lé lọ́wọ́ ń gba àwọn bá ra gbígbà tó ti jẹ́ni tí ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam ninety thousand naira lára àfẹ́ kò fi kọ́bọ̀ lé kọ́dà gan-an a tún dín on ten thousand bẹ́ẹ̀ eighty ní kọ̀ọ̀sán. wọ́n ti torí pé ọ̀hàn lára rẹ̀ pé ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam lọ́ba jàǹbá ó gbé lọ tún gbówó lọ nígbà tí wọ́n wá lọ rí mú lẹ́yìn ọjọ́ pípẹ́ wọ́n ní ẹ pé ń jẹnu dúkìá rẹ̀ bí òwe àwọn olè ẹ̀yin náà wàá mú ẹ wàá tì mẹ́lẹ́ jẹ́ wọ́n fi àjẹgbá táwọn yẹn ẹ̀yin náà wàá pé tọ́lọ́npẹ́ ẹ̀fìfìyà jẹ́ nínú jẹ láyé lẹ́yìn náà mú kó mẹ́wọ̀n torí de eléyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀n ìbọ́pọ̀ àìmọye èèyàn ni wọ́n á bá àwọn mùsùlùmí lórúkọ pé mùsùlùmí lòun lórúkọ pé ń tẹ̀lé ta nabi muhammed sallallahu alayhi wa sallam tí ó ní bùn lówó iṣẹ́ ẹ ọ̀dà iṣẹ́ ó lòun mọ ó sì kan lé débi kan ó sì gba gbogbo owó túlẹ̀ ẹ̀rọ kí n torí pé ń tẹ̀lé tá anabi sallallahu alaihi wasallam náà ṣe gbéṣẹ́ fún ẹ wá wo jàǹbá tó ṣe anabi sallallahu alaihi wasallam fúnra ara rẹ̀ inú ó dojú ìjà kọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyam ó sì ní gbogbo ẹni tó ń bá dojú ìjà kọ kò sí bó ṣe lè dán níjàkadì ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa ká lọ bẹ̀rù Ọlọ́run èèyàn àkọ́kọ́ nù. nínú àwọn ọ̀daràn mẹ́tẹ̀ẹ̀ta tánàbí ló ń dojú ìjà kọ níjọba ìdá alqiyam ẹlẹ́ẹ̀kejì rajulun ba'a hurran fa akala ẹni tó tọmọlú àbí èèyàn kìí sẹ́rú o ọmọ gidi ó ní ọba kan ẹ sì débẹ̀ wọ́n á ní jókòó jókòó nǹkan ọmọ sí dáadáa sáwọn èèyàn yìí o ọmọ sí dáadáa sí wọn ọ o èmi ń lọ aṣọ ti ọ̀tá yẹn ó sì gbowó ẹ̀ ọ̀dáwó rẹ̀ sápò eléyìí anabi sallallahu alayhi wa sallam ni ó dojú ìjà kọ́tọ́ bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ibi tọ́rọ̀ yìí wá lé sí ni pé ẹni tó lọ gbẹ̀yàn ta anabi ó sọ pé mùsùlùmí wọn gbé ta kò bá jẹ́ mùsùlùmí kò bá má jẹ́ mùsùlùmí gbogbo ẹni tó jiyàn gbé tó ta anabi ni ó dojú ìjà kọ́tọ́ bá dijọ́ gbẹ̀ndẹ̀ ẹni tó sì jí gbẹ̀hùn kì í ṣẹrú ọmọlúwàbí ni ọ̀daràn eléyìí jẹ́ ìhánilétí fún gbogbo àwọn ọ̀daràn tí ń jiyàn gbé eléyìí tó gbalé tó gboko lórílẹ̀‐èdè tiwa lónìí yìí bẹ́ẹ̀ ṣe ń jiyàn gbé ní south south ni wọ́n ń jiyàn gbé ní south west tí agbọn north ohun tí ẹ̀ wá peléke jọjọ nísì àwọn náà ń jiyàn gbé tà ní torí gbogbo ẹni tí wọ́n bá ti gbé wọ́n sọ pé kí wọ́n san iye báyìí káwọn tó túlẹ̀ wọ́n ti gbé tà ní Oku ọ̀nà tí wọ́n fi rojọ́ tí wọ́n fi jàre níwájú ọba rínú ròde tó bá dijọ́ gbẹ̀ndà kéyàmà ẹnikẹ́ni tó gbé ọmọlúwàbí tó gbé ta tó tún jẹ wẹ́ẹ̀ anabi sallallahu ní òdojú ìjà tó bá gbẹ̀ndà ọwọ́ abẹ́ni lọ́kàn jẹ́ pé mùsùlùmí gan-an ń gbé kò ọ̀dọ̀ òyìnbó ni civilization ká jiyàn gbé ká fi pawó wà níbo lọ́wọ́ àgbà dọ́dọ̀ mùsùlùmí tẹ́lẹ̀ pé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí gbà lọ́dọ̀ ẹ̀ tí èsè mùsùlùmí ní kó bá wọn o ká máa jiyàn gbé ta a'udhu billah kìí ṣe ń tọ́ da ànábì ní ọba ọjà wọn ò sì bí ọdá tó borí ànábì ní ọgbìn dàlùkìyàmù ẹlẹ́kẹta nínú àwọn ọ̀daràn yìí rajulun istajara ajiran fastawfa minhu wa lam yu'tihi ajrahu òun náà lẹni tó gbà yàn kan ṣiṣẹ́ oníkọ́mọ̀ òṣìṣẹ́ bọ́yá sí oṣù ni oníkọ́mọ̀ òṣìṣẹ́ bọ́yá kọ́bọ̀ ọkọ́lé ni oníkọ́mọ̀ òṣìṣẹ́ kọ́bọ̀ nǹkanlé ni oníkọ́mọ̀ òṣìṣẹ́ kọ́bọ̀ ránṣọ ni oníkọ́mọ̀ òṣìṣẹ́ ntún agose ni oníkọ́mọ̀ òṣìṣẹ́ bàtà òun lọ́jà ntún ṣe ó sì bọ́ ṣe ń ẹ wá sanwó mi fún mi ó ní lílọ kóòtù ní tó bá ti dáa jù kó o pé mo jẹ́ ọjọ́ mi one thousand ṣé one thousand náà láti fi yanjú rẹ̀ ń kọ́ọ̀tù ẹ wòye owó tó tún jẹ́ ọ̀nà dànù ẹ wòye àti ọ̀jẹ́ kóòtù rọ kóòtù tí wọ́n ti fi pàǹtí orí ọmọ èèyàn dájọ́ tó ṣe pé ẹni tó bá tún lọ rí wọn lé tó bá ti sọ̀rọ̀ owó àbẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá lọ rí wọn lé ní ọjà rí wọn ló ń tún ọmọlúwàbí rẹ̀ ṣe wọ́n fẹ́ parọ́ mọ́ orí ilé yẹn ńlá wọ́n fẹ́ parọ́ mọ́ àbí ọwọ́ alọ́bẹ̀ iṣẹ́ kí ni irú rẹ̀ mọ̀ tí ó ṣe fádúró irú rẹ̀ àwọn adájọ́ òfònú o àwọn ọmọ aná sanabi sallallahu alaihi wasallam ti sọ pé qadiyani fin nar wa qadin fil janna àwọn adájọ́ méjì wà tí ó wọ ná nígbà adájọ́ kan wà lìjànà ó wá béèrè pé àwọn wo ni ó wọ nánu wa anabi ni adájọ́ tó mọ òdodo tó sì fi ìbàjẹ́ ṣèdájọ́ eléyìí báyìí náà ni ó wọ ọmọ òdodo kò fi ṣe wa o ẹlẹ́ẹ̀kejì olùdájọ́ tí wọ́n mọ̀ dodo ambọ̀sibọ́sí pé yóò tiẹ̀ lò ìbàjẹ́ náà ló lò inú náà wọ́n adájọ́ kẹta tí ó wà lìjẹ́nà òun lè tọ́ mọ̀ dodo tó sì fi tó fò dodo ṣèdájọ́ ẹ tí wọ́n á máa wọ́n ní wọ́n wọ̀ ọ́nà pé constitution náà làwọn fi ń dájọ́ àti súnà eh, constitutional court iná kọba bá kó dodo náà lọ dá kọba bá jẹ́ náà lọ dá iná ni torí kìí bá ní kẹ́ fi dájọ́ nù torí ọ̀dọ́ wa wa ńgbà wọn bá ti gbowó fáwọn kíákíá ni wọn lọ́dọ̀ lóòótọ́ tọ́ ẹ rí bí ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́ ẹbẹ̀ ń lónìí ẹbẹ̀ tó ń bẹ lọ́n oníkẹ́jẹ́ òun ọmọ gbẹ kó tó di pẹ́ sanwó sẹ́ fún ni kẹ́ sẹ́ fún kó oògùn ti gbẹgbẹgbẹgbẹgbẹ ẹ̀jẹ̀ ní ń bẹ lọ́n pé kọ́ torí bọ́ bá ti kú wọn náà kó múyàn jánu àìmọye òjò tó ti rọ̀ tilẹ̀ ti gbé mi. bákan náà nínú ọ̀nà táwọn èèyàn fáwọn ń jẹ́wọ́ ọmọlàkejì wọn lọ́nà tí ọ̀dà oná ní ká máa jìjàkìjà lórí irọ́ lórí àìlóòótọ́ lórí irọ́ lórí ìyànjẹ ká máa jìjà ẹ̀bi lórí ntaàní kápá wà lání ká tún wá kó àwọn èèyàn sòdí tí ọlọ́mọ gbúra lórí pàwọ́ lání sẹ́ẹ̀ eléyìí náà ń bẹ́ẹ̀ nu bí wọ́n ṣe ń jẹ owó àwọn èèyàn níjà àbòsí ẹ̀yìn mẹ́yìn lẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pọ́ gbà mọ́mọ́lá kejì rẹ lọ nígbà àbòsí ó pe bàbá rẹ lónìí ó tún kó àwọn èèyàn sódì ẹ dákun tó rọ lọ ẹni tí ó jẹ́rìí fún wa lórí níta ni tá tún ti lọ róò náà lé pé dákun tó a dé kóòtù o à ṣe fọ́ ń pa àbúrò lọ́ọ́ rí ilé náà sẹ́mi wọ́n ti pè ó náà pé yọ̀ wà kọ́tù o sì ní yọ̀ bọ̀ ọ lọ àbúrò wa lọ sọ pé tọ́ bá bí ọ báyìí lówó o tọ́ bá sọ báyìí báyìí lówó tọ́ bá ti tó gbà o à ìrọ̀ gbogbo eléyìí eléyìí ń bẹ ní ọ̀nà táwọn èèyàn ń gba jẹ́wọ́ ara wọn níjẹ́ àbòsí torí ẹ̀tọ́ kan máa ń bẹ lọ́wọ́ rẹ nù rẹ tètè sọ́ọ̀lẹ̀ o tọ́ bá sọ́ọ̀lẹ̀ wàhálà lọ kọ lẹ́tà sí laqiya Allah wa huwa alayhi ghadban wọn lẹ́nikẹ́ni tó bá búra tó forúkọ Ọlọ́run bá búra tó sì bẹ́ẹ̀ tó fi ìbúra fi gba owó ọmọ mùsùlùmí tó fi gbowó mùsùlùmí nígbà àbòsí yọ pàdé Ọlọ́run lẹ́ni tí ń bínú sí tó bá di jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà ẹnikẹ́ni tó fi búra gba dúkìá oní dúkìá nígbà àbòsí ó pàdé Ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà mọ̀ lẹ́ni tí ń bínú sí ọ nínú ọ̀nà tí wọ́n gbà jẹ́wọ́ àwọn èèyàn níjà àbòsí òun náà ní gbá àwọn kà àwọn òṣùwọ̀n tá à ń fi wọn nǹkan tẹ̀ ń fún lọ́rùn tí ó ti pé kó tó pé gbogbo eléyìí ọ̀nbẹ nínú jíjẹ wá àwọn èèyàn lọ́nà tí ọ̀dá ẹnikẹ́ni ò sì ní ṣe bẹ́ẹ̀ kọ́rọ́nà gbégbà tó bá di jọ́ gbẹ̀ndà al-qiyam ṣé sọ pé wala tabkhasu an-nasa ashya'ahum ẹ má má dín ẹrù àwọn èèyàn kù fún wọn. ó sì tún ní waylun lil mutaffifin alladhina izaktalu 'ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yukhsirun ala yadhunnu ulaika annahum mab'uthun li yawmin 'azim yawma yaqumu an-nasu li rabbil 'alamin. ọlọ́run bá ló ń láàánú àwọn àwọn ẹni tí máa dín gbà àwọn káàkù àsìkò táwọn bá rà wọ́n máa wọ̀n yóò pè táwọn bá wá tà ó dínkù ṣé wọn àmọ́ kọlọ ó gbé àwọn dìde ńjọ ńlá ni lọ́jọ́ gbẹndàlùkìyàmù ọjọ́ tí gbogbo èèyàn ó dìde dúró níwájú Ọlọ́run rojọ́. torí di ẹlẹ́yìn ẹ sọ́ra ẹjọ́ sùn wọn yín pé pérépéré o kí wọ́n yàn yín jẹ ó pé ju kẹ́ẹ̀ yàn yàn jẹ lọ wàláhì kí wọ́n yàn yàn jẹ ó pé ju kẹ́ẹ̀ yàn yàn jẹ lọ torí gbogbo ẹni tí wọ́n bá yàn jẹ yóò gbẹ̀san rẹ̀ níjọ́ tí ọba rí gbà láyé ṣùgbọ́n tí wọ́n bá yàn yàn jẹ wọ́n sì gbà lọ́dọ̀ fún un tó bá a nínú ọ̀nà tí wọ́n fi ń jẹ́wọ́ ara wọn nídìí àbòsí tí islam ṣe léwọ̀ òun náà ni al-istilau ala amwali al-ghayri bil-ghasbi wa intiza'iha minhum bis-sariqati wal-quwwa òun náà ni kéèyàn dásẹ̀ tẹ dúkìá onídúkìá pé mo ti gbá mọ́ gbaná gbogbo ní tèmi bá ti tẹ̀ mọ́ tẹ́nu gbogbo koríko tẹ́rin tiwọ́ bá ti tẹ̀ mẹ́lẹ̀ kò tún gbérí má olè olè oúnjàmbá olóòtí gbá ó ti gbá nánu gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn alágbára ayé ìwọ ti torí pé ìjọba kan wà lọ́wọ́ rẹ lónìí ọmọ gba dúkìá ń dúkìá ọmọ fọwọ́ ọlá náà wọn pé níta bá fẹ́ ṣe ẹ ṣe wọn ti gbàgbé pé àwọn ò kù táwọn bá sì kú àwọn ò nǹkan yẹn lọ síbi kankan àyè tí wọn á rí mú lọ síbi kankan kò pé ká tún bọ́ á tún ṣe sírò á ṣe sírò tó bá di lọ́la kìyàmù jẹ́tẹ́lẹ́ ìbáyé wa àfi ká sọ́ra o àfi ká sọ́ra níbi ká máa gba nǹkan oníkan nígbà àbòsí ọwa nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam hadith tó báyà lẹ́rù jọjọ ètò bukhari àti muslim gbé jáde anabi ni man zalama qayda shibrin min al-ard tawwaqahu min fawqi sab'i aradin anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní gbogbo ẹni tó bá gba òdiwọ̀n àtẹ́lẹwọ́ kan nínú ilẹ̀ lọ́wọ́ ẹni tó ní nígbà àbòsí àtẹ́lẹwọ́ kan péré ńlọ gbà lọ́wọ́ ẹni tó nílẹ̀ nígbà àbòsí ọlọ́run ọba ó ti torí rẹ̀ wí ọ pẹ̀lú ilẹ̀ méjèèjì yóò wí ọ̀pọ̀ yóò sọ ní sísun ẹran tí ò dáa bí ìgbà tí wọ́n sòyàn mẹ́ni ilẹ̀ méjèèjì wa lọ́lọ́run ó fi sọ ọ. lèèyàn báyà lọ́lọ́lọ́ mọ iye ilẹ̀ tẹ́lómi ìgbà ongan ò lè sírò rẹ̀ níbi tọ́pọ̀ dé òun tó wà máa fi ṣe fáàrí kékeré ni àìmọ iye tó ń ti gbà kí ni kò tí ń tọ́ sẹlẹ yóò ṣẹlẹ̀ ni kò yí ọ yóò ṣẹlẹ̀ ó sì ti ń ṣẹlẹ̀ náà sí ọ ṣùgbọ́n òfura òfura gbogbo ìtọ́lọ̀ ń yòrò lára rẹ̀ pọ̀ ṣùgbọ́n òfura títí tí èdìyà ńlá fọ́ dàrán sẹ́ni tọ́lọ̀ bá kọ pé yọ wọ náà yóò kúkú máa ṣiṣẹ́ rẹ̀ náà ní títí tí èpè torí ẹ̀wọ́ tí wọ́n yàn jẹ lónìí èèyàn méjì ń já sílẹ̀ wọ́n gbé lọ bẹ́ni tó yẹ kó ṣàtúnṣe ó ní mo gbà á ó ní mo gbogbo nǹkan àtàwọ̀ àti ntaani títaani ni wàláhì ọ̀pọ̀lọpọ̀ yọ kábàámà tó bá gbogbo nǹkan lé ayé kò síbi òun náà ni wọn wà dọràn tí ó sì sábàbí téèyàn fi rí náà yìí nírọ̀rùn ìjẹtẹ mi bá kú lára ọ ẹjẹ abẹrù Ọlọ́run o ẹjẹ a máa wá halal torí pé halal tó wa ó tó wa jẹ yóò tún ṣẹ́kù ẹni tí máa ń sin wá haram wàláhì kò lè tó ọ kò sì lè ṣẹ́kù yóò sì ṣe sábàbí orí ibú fún ọ láyé àti lálùkìyà ẹnì kan sí tí ó gba owó olówó nígbà àbòsí. ẹnì kò sí tí wọ́n yàn nìkan jẹ wàláì tí wọ́n ṣàdúrà fún kò sì sí ni bọ́pẹ́ bá ti sọ ó bá ṣépè fẹ́ni tó ṣàbòsí fún sọ. sì dá lóun lẹ́ẹ̀kan náà pé la ansurannaka walau ba'da hin máa ràn ọ́ lọ́wọ́ kọ́dà kó ṣe pé máa ràn náà ni èpè ọjà lórí gbogbo ẹni tó bá èpè ọjà lórí gbogbo ẹni tó olówó níjà àbòsí. wọ́n ní wọ́n fọ́ sí kóòtù ọlọ́run ó ní kóòtù ọlọ́run gan ló wù mí ó dájú pọ̀ ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run dá ó ní kó dá náà lọ́ dá kò sí wàhálà ẹ dákun tí ọba sí gbèndé alùkìyàmọ̀ nǹkan ìbànújẹ́ ò ti tóbi jù fáwọn ẹni tí wọ́n ń yànjẹ́ ṣùgbọ́n làwọn bọ́ gbẹ̀sán fún kálukú jọ gbèndé alùkìyàmọ̀ ọlọ́ni ya ayyuhal ladina ọlọ́ni agbẹ̀yìn olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ nínú tọ́tọ́ èyí tọ́lọ́wọ́n bá tọrọ yín lọ́rọ̀ rẹ̀ ẹ sì máa dúpẹ́ fọlọ́ tó bá ṣe pọ́lọ́wọ́n bá nìkan lẹ́ ń sìn ọlọ́wọ́n bá kó tó wa pẹ̀lú halal kó fi lé wa jìnnà sí haram ọlọ́wọ́n bá kó tó wa kó lé wa jìnnà síbi àmọ́ gbé bùkátà lọ bẹ̀rù ọlọ́wọ́n ọlọ́wọ́n bá kó kó dáa fún wa láyé kó dáa fún wa lálùkèyàmù kó sínú àárín fún wa tá a fi máa rí halal jẹ́ kó lé wa jìnnà sí haram níbi tá a lágbára àti ibi tá a lágbára káwa rántí pé nùtọ́lọ́ fi máa ń sànú èèyàn tí fi máa gbàdúrà èèyàn wọn náà ní ká ṣe salatu fún anabi sallallahu alayhi wa sallam ṣáájú àti lẹ́yìn àdúrà wa eléyìí ń bẹ nu sábàbí tàdúrà fi máa gbà fallahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad. كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم حسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا ومن عذاب الاخره ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا مبتلا إلا عافيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا غفرت له ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم